يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قوما سديا يصلح لكم أعمالكم ويكتب لكم ذنوبكم ومن يطع الله ورسوله وقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أدركنا الله سبحانه وتعالى كان سبحان صلى الله عليه وسلم الله سبحانه وتعالى وتبارك عليكم خير عليكم الذي لقاء الله الصحابة وعطوك يا عطوك الظاهر عليه صلى الله عليه وسلم في أدوة إلى القيامة أبي الله سبحانه وتعالى وتعالى أن تكون oleh Allah Subhanahu wa taala atas wajib di surah al-Qur'an di kita tahu dengan Aku mengenal Islam berdiri setelah berdiri Assalamualaikum warahmatullahi wabarakatuh. هذا الذي كنتم به تدعون lẹ́yìnbà tí ọlọ́mọba nìkan láti ṣàlàyé àwọn oríṣiríṣi àti láti fi kọ̀ǹpútà àwọn ìlè yìí ibi mú pàṣẹ aláṣọ àlàbọ̀dà alá ìkàkọ̀lọ́sọ yìí. ọlọ́mọba nìkan láti sọ àwọn ìlera lóríṣiríṣi tó ti kọ́ mẹ́rin yàtọ̀. ó jẹ́ pé àwọn ìgbéra Allah subhanahu wa ta'ala. nígbà tí ilé ẹ̀yà yìí tí ó ra irú ẹ̀ náà lọ́wọ́ bá rẹ̀ lọ́wọ́ sọ fún pé àmì ìtumọ̀ ti sọ̀nà ayé àtúntò ìtumọ̀ àrùdọ́ ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀dọ́. lọ́kàn nípa ilẹ̀ sí ọ̀dọ̀ ọba tó wà ní sọ́mà olú ilẹ̀ kó máa ń lórí tẹ wà nínú ilẹ̀ ẹlẹ́ tẹ wá sílẹ̀ máa wá sí kíni wá gba iṣẹ́ tó gba iṣẹ́ sí. ọlọ́ọ̀bà àdìsọ́lá ti ṣe àti ìṣòro òfìdẹ́rù bà wá òfìdẹ́rù bà wá kò lè rí ọlọ́run lápá láti sórí rẹ̀ ààrẹ nífọ̀kànbalẹ̀ ike ọlọ́run ọba àdìsí ọlá ọba àti ìjọ ní sámà ẹni fọ̀kànbalẹ̀ tó kò lè ọ̀rọ̀ òjò òkúta lórí àwọn báyìí ọba àdìsí ọlá ti ní kí n ṣe ìdẹ́rùbà ní kí n ṣe pẹ̀lú pé ọlọ́run ọba àdìsí ọlá láti tóbi láti gbé ọ̀yà kalẹ̀ láti sọ́mà àbí láti mú ìyàwó láti nù lẹ́lẹ̀ tó síbẹ̀síbẹ̀ náà ọlọ́ọ̀bà àdìsọ́lọ̀ wà á tóbi kò wá tóbi lé ọlọ́ọ̀bà àdìsọ́lá ó tún pé ọmọ ẹ tó ń pé àwọn ọmọ ènìyàn ó pé àwọn èdè yìí pé àwọn akẹ́kẹ́ kójọ yìí àwọn pàtàkì kójọ yìí àwọn ibi àwọn ẹ̀ iṣẹ́ máa pẹ̀lú èrè fún ayé yìí. láàrin lórí yìí wọ́n lè tàyè rẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá nígbà tọ́lọ́ọ̀bà àdìsọ́lá bá fẹ́ fi nígbà tó bá fẹ́ fi àjẹ́ tọ́lọ́ọ̀bà àdìsọ́lá bá mú àdìsí rẹ̀ dúró tí ti ẹ̀sọ́ rẹ̀ kalẹ̀ mọ́ ǹjẹ́ àwọn ilé ìlágbára láti mú àwọn àpẹẹrẹ wa tòun ti gbogbo ìkìlọ̀ táwọn òṣìṣẹ́ wá ṣe tòun ti gbogbo àwọn kó mú wa fún wa àwọn kìkìrì sì ń dúró a pé àwọn gbàgbé sí ànábì tó wọn wá ń sọ fún ànábì wọn pé ọ̀yọ̀ fún mi nígbà tó máa ń báwọn òbí yóò máa wọnú náà lọ kọ́lá láwọn ọmọkàzà ní tòhá alamiyájikun nàbíyè jìkìmá léná ẹgbẹ́gbẹ́sójú ẹlẹ́kùn léná ọ̀làkàtọ́lọ̀ tó sọ́lẹ̀kùn léná yóò máa wá sọ fún ọ pé alamiyájikun nàbíyè ẹ̀yìn rú ìfẹ́ ni gbogbo àwọn ìtàkùrọ̀sọ yìí tọ́lọ̀ ọba àlejòlá mú wá láti lè bá a ti kí ni ní tí ó ṣẹlẹ̀ ní o ọlọ́ọ̀ba àlejòlá wá mú wá ń bí àwòrán rẹ̀ wá bí ìgbà tó

قال لهم خزنتها ألم يأتكم نذير gbogbo eléyìí kọ́mọ ní ọba àtúntò ní kọ́mọ ní ọba àtàkì ẹ̀ kó bá ronúkú wà dáa síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ọlọ́mọba àdìsọ́lá ó tún mú àwọn ọlọ́ọ̀bà àlùjọ́lá sọ pé léyìí ẹ́ ó ní díẹ̀ nínú yìí máa dúpẹ́ rẹ̀ ọlọ́ọ̀bà àlùjọ́lá ó tún gbàgbọ́ rẹ̀ ní wa pé òun náà ní ìfúlù wà lẹ́yìn ìlọ́lá àtún fi láàrú wà ìrẹ́lì tó adam gbogbo wa fún bá bá ìṣàlàyé fún wa lánàá ọlọ́ọ̀bà àlùjọ́lá wa ń fi ní wa fún akálé ilẹ̀ ó wá ní a orílẹ̀-èdè náà a ti máa rí kíni a ti rí ìpínlẹ̀ inú ìpínlẹ̀ a máa rí ìpínlẹ̀ inú ìpínlẹ̀ a máa rí ìletò a máa rí local government a máa rí ward a máa rí àdúgbò a máa rí agboolé inú agboolé gan a ti rí kíni a rí family wá kíni sàlámù ọlọ́ọ̀bà àti ìjọba ni wọ́n wà ilé nínú agbára ọlọ́run òun náà ní kókó yóò padà wá lẹ́gbẹ̀ẹ́ tó ti fún ayíká tẹ́lẹ̀ ẹ́ yóò padà wá sínú mi yóò padà wá kó yíyọ sókú kan kàmá gbàdá fún yẹ bó ti bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ fún yín orí eléyìí tó àwọn ọmọdé síbẹ̀ síbẹ̀ náà yóò jẹ́ àwọn ọmọdé yìí lọ́mọ bá ń bá wí fún ní àwọn fún láwọn àtòjú rẹ̀ ìjọ ìjáde lẹ́nu pé wà ọkọ̀ kò ní dáwọn bèbè rí tí wọ́n fi máa bẹ́ẹ̀ pé tó wájẹ́ pé ẹ́ ọ̀nà náà wọ́n náà ló ti mú wá bá àwọn ìgbọ́lọ̀ fún àwọn ọmọ náà kí ni wọ́n sọ fún jíjẹ wọn ẹ́ àlọ́ ẹ́ ń ká ní àárá wọn ápùn ní ẹ̀yìn fà á ń pè àlẹ́ iná ìyá rẹ̀ bá ń sinà sàmà àwọn ìkíni àti àgbà àbí àbí ìdáwọn bèbè dọ́kàn wọn ẹ rọ ẹ òkúta òkúta rẹ lọ alẹ́ nípa ìgbà tó tí ìbá ti kí ẹni tí ó ti kékeré ni ẹni tí ìbá ti kékeré ni ó náà ní wọn sọ òwúrọ̀ àwọn kan yìí nígbà tí òwe wa parí tán ẹni tí wọ́n béèrè nígbà tó bá wá rí pé dáwọn tèrè yìí àwọn rí tó gbé ìgbà yàní wọ́n tó ń sàyẹ́ ti súnmọ́ olùsúnmọ́ tó sí yàní wọ́n ti rí àsìkò tó jẹ́ pé àní kò sí padà sẹ́yìn mọ́ kò sí padà sẹ́yìn mọ́ kì í sì gbà sí ìjọ àlùkò àrùn bá dé nìkan ìyẹ̀yìn ike padà sí mọ́ ní ayé dá wà yìí náà àwọn àsìkò kan bẹ tí ò sí padà sẹ́yìn mọ́ pé bó padà gan ọlọ́run nígbà padà rẹ mọ́ tí ò sí àtìlá ní nínú ẹ̀ òun náà ní kíni òun náà ní ìdàlẹ̀ gàrgàrà ìdàlẹ̀ gàrgàrà nígbà tó bá ti gbé kíni tí ẹ̀ ti pọ̀ kà fún tẹ́lì tí ń lò tìrá ìdíjẹ̀ ìdíjẹ̀ jábọ́ tó ti gbé kò sí kẹta máláyé kò ní kí àyín tó bá rẹ̀ wá dé wá ní ààbò padà ìṣẹ̀tí padà mọ́ irú ẹ̀ ti gbé ìràwọ̀ náà fẹ́ padà ẹ̀ tó ní ẹ̀ ní amọ́tún ẹ̀ bí ma ń kọ́lá ìní àmàdùnà àmàdùnà bí bánà ìsọ̀rọ̀ pé ní tí ó èmi náà ti wá gba ẹ ní tí àwọn bàánú ìsọ̀rọ̀ ìlà gbàgbọ́ èmi náà gba àgbọ́ ẹ̀sìnbá ọmọ tí lọ́wọ́ bá lùgbẹ́lá sọ fún ààrùn ó yà ọmọ ìyá ọ nísìnyí lè fẹ́ wá fẹ́ padà so àsìkò yẹn àwọn bá máa ń pè ní ẹ̀ńdá àlùmọ́ àyà nígbà tí àwọn ti fojú ní bíbẹ̀ ní kúbáyìí tó tó bá padà bí wọ́n nígbà tó tún bá tó tẹ̀lé kò tọ́nà náà. ẹlẹ́ẹ̀kejì àgbo méjì ẹ̀ òun náà ẹni pé ẹ̀yìn dàtò ló ìsọ́nù sí ní màgbèrè ti hà láyé ìhà láwà nígbà tó wọn bá ti yọ láti ní wọ́n tó láti kó gbàgbé kò sí ní má kò sí ti gbá kò sí gbá torí pé lásìkò yẹn o ti mọ̀ pé sí ọ́pṣọ̀n kankan wọn náà ló fà jẹ́ pé kéèyàn túbá láti ìgbà tí kéèyàn láti ìgbà tí yẹn lálàáfíà láti ìgbà tí yẹn wà láàyè láti ìgbà tọ́lọ́ ọba àlejò ló gba túbá eléyìí ló lè tàfà nínú yẹn. sọ́nà ọba àlejòlá ó wá ń jẹ́ kó yé wa pé nígbà táwọn òdòdó rírì láti pé a ń dáhùn béèrè fún lóde yìí tí a sì lójú ilẹ̀ ní ìdàgbàrú a ojú wọn bẹ̀rẹ̀ sí ojú wọn inú wọn bẹ̀rẹ̀ sí ìbàjẹ́ ọkàn wo balẹ̀ máa àyà ń gbogbo gbogbo ọlọ́ọ̀bà lè jẹ́ láti wàkílà hádà lẹ́bí kúntùn bí ìfẹ̀sàrí ọmọ wa sọ fún ọ pé hádà lẹ́bí kúntùn bí ìfẹ̀sàrí ìjẹ́ ìbéèrè fún àlúlé àbí ìjẹ́ ìbéèrè àlúlé kó jẹ́ ẹ́ kó jẹ́ kí ni kó sọ fọ́lọ̀ ẹ́ sọ fọ́lọ̀ ní àwọn tó sọ pé nínú àwọn tó ṣe ayé adàlẹ́dì kún tó bí ní tó sọ àjùlù ẹjẹ́ àkájúlé lórí ní òun náà ló ti wá gbé fún mi òun náà ní ìgbàlódé wá gbé wá báyìí àmì ní tàjà òun yàní àwọn ẹjẹ́ ń béèrè fún ẹ tẹ̀lé òun ẹ bèbí ẹgbẹ́tẹ̀ ń béèrè fún tẹ́ẹ̀ tó lè fún pé kọ́lá ọba àlejò ọlọ́kọ́sọ ìyàwó kalẹ̀ ní ti kárí ní ọlọ́ ọba àlejò ọlọ́kọ́sọ kalẹ̀ yìí so ọlọ́ ọba àlejò ọlọ́kọ́sọ kalẹ̀ yìí kul ara'aytum ọwọ́ ní pé ẹ̀ká nàbí sọ fún wa ilé òjíṣẹ́ sọ fún wa pé in ahlakani Allahu wa man ma'iya aw rahimana ìtọ́nà ọba àlùkò alábàtì ẹ̀wà pamẹ́rẹ́ ní àmì ní kíkójú òjíṣẹ́ rẹ̀ ìtọ́nà ọba àlùkò alábàtì ẹ̀wà lọ́lọ́míṣẹ́ tó bá pamẹ́rẹ́ wa man ma'iya àtàwọn tó ń bẹ pẹ̀lú mi ìyá ni àtàwọn tó ń jẹ́ mọ̀mí náà tọ́gbọ́n ọba àlùkò alágbọ́n awọ̀ rahimana àbọ́nà ọdún ẹ̀wà kẹwàá ọmọ ìjírù tàbírí náà nínú àdáàbì àrí tààlẹ́ni tí ó wà gba àwọn tìbírí tààlẹ́ni tí ó là wọ́n kò ní ìyá ọlọ́ọ̀bà àdìsọ́lá ìyẹlẹ́ ìdèbèrè ìpàtẹ̀ ọlọ́wọ́ àdìsọ́lá ya ni pé nígbà tí ìyá ọlọ́ọ̀bà àdìsọ́lá bá dé ẹ́ tọ́lọ́ọ̀bà pa wa ó yọ gbà ti náà nígbà

ọlọ́run tí ó kò jẹ́sì nínú òun ní orí ààrẹ kò jẹ́sì ó fi jọ́ ṣe kíni kò jọ ọjà wẹ́lẹ̀ rẹ̀ inú wa sọ pé lọ́sà àlẹ́ àwọn òṣèlú rẹ̀ yá ìdíjà gbà ní ọdún ìdí òun béèrè lọ́wọ́ wọn ẹ béèrè wọn ìgbà rẹ̀ tuntun tá a sọ̀rọ̀ ló wọn wọra wọn báyìí pé ah, àwọn yìí ti mọ̀ pé àwọn ẹni <laughs> ẹ̀ kí láká ìwò darí wálé àwọn atọ́kọ́ èdè bèrò wọ́n tún wá ń sọ fún àwọn pé àbíkẹ́ ara àwọn olúwa ilẹ̀wọ̀ ẹgbùnkùn fàáyì ilé ẹni ṣe pé ọmọ tó ti dá lórí ìwò àbíkẹ́ ara àwọn olúwa yìí lọ́wọ́ kò lè sin olúwa rẹ̀ lọ́wọ́ ẹ́ ọlọ́ọ̀bá yìí ọlá ní jẹ́sùn lọ́ha ọ̀nà wo ni ìrànlọ́ sọ̀rọ̀ ọba àdìgbò òun náà ní ká níbi òun náà ìṣẹ́ ọba àdìgbò òun náà ṣe ká máa tẹ̀ láti ọlọ́run kìí ṣe pé ti pé ìrànlọ́wọ́ pé ẹnìkan fẹ́ gbógun ja ọlọ́run àwọn àti lè fẹ́ àwọn aláfẹ́ ti fẹ́ di ọlọ́run tó gbogbo orí àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ṣe àwọn wọ́n ní ibi tó pa ọmọ ológun tó ń bikini lọ́rùn ẹ́ tó ń tó dè lọ́rùn ibi tó pa ọmọ ológun tó ń fi ó dè lọ́rùn ó dè ní lọ́rùn rẹ̀ yìí kí iṣẹ́ kí ni bàbá yẹn tó wọn ó dè ní lọ́rùn ẹ́ torí kó máa pòtẹ́ẹ̀tì ẹ̀ náà ni ikú sì pa tó tó dè lọ́rùn torí ẹ̀ ló ṣe kó mọ̀ pé àdóńdè yìí ò fi ẹ̀ sí kí ni àdóńdè wúlò àìmọye àtọ́kọ́lé yóò ti palẹ̀ mọ́ gbogbo lé àzọkọ́ mẹ́mẹ́ àzọrọ̀ mẹ́mẹ́ nílá àfààní rẹ̀. àwọn ni àwọn ni orí ti bomi wọ́n ní bóyá òyìnbó ti bomi jẹ fẹ́ ju rẹ̀ èyí ti tó lé ìsájọ náà bá àlejòọlá ọba tó kù káàtà sí kó nínú ìtàn rẹ̀ ìtàn náà bá àlejòọlá èyí ti dọ̀bọ́ ẹ̀ káyà èyí ti wé kan ní táwa tó pé rẹ̀ kúgbó àbíkó rẹ̀ jà rẹ̀. wúrọ̀ àwọn nǹkan yìí àwọn ẹ̀rí nìyí ẹ àwọn àdìdàdú àlàkìlìyà àwọn ẹ̀rù làákà ìgbẹ́kọ̀ bá tẹ̀ gba fí àgọ́ tó gba fúlàrí lọ́tọ̀ gba fúlàrí tó máa wà lọ́sọ́lá ńkọ́ ṣé làákà yóò ti sọ fún ọgbẹ́lẹ́ náà tẹ́lẹ̀ kó gbẹ́lẹ́ yọ. ọlọ́ọ̀bá àdìsọ́lá ó wá ń sọ fún pé tálẹ́ni tí ó la àwọn gbèbèrè yìí tálẹ́ni tí ó la wọn afáwọn nínú kẹfì alayhi rahmatullah nígbà tí wọ́n sa ìtumọ̀ áyà yìí wọ́n ní ọlọ́ọ̀bá ní tọ́lá sọ pé fún ya Muhammad tí ìyá anábì rẹ̀ Muhammad sọ sọ fún àwọn ìhàwù láì mùsùlùmí bílá aljahidina lè ní àmì máa sọ fún àwọn tí wọ́n pa nǹkan gbàgbọ́ ọlọ́ọ̀bá ní tọ́lá yìí àwọn ẹlẹ́bọ̀ yìí àwọn tó jẹ́ pé wọ́n ta ko ìdẹ̀rọ ọlọ́ọ̀bá ní tọ́lá àwọn tó jẹ́ pé yára ìfúnná ní ìmọ̀tàlá wọ́n máa yóò ti máa ìdẹ̀rọ ọlọ́ọ̀bá ní tọ́lá tó ti fún wa wọ́n máa wọ́n sì ń takò ìrẹ́ ọlọ́ọ̀bà àdìjọ́lá wọ́n ká nàbí ọlọ́ọ̀bà àdìjọ́lá ní káàmì yóò sọ fún wọn pé àrọ̀ àìsùn ẹ̀ sọ fún wọn pé ayé kájíṣu àbúkàkùn ẹ tètè wá bẹ́ẹ̀ tètè nínú bẹ́ẹ̀ ti tara ilẹ̀ o ìtayà ń sọ fún wa nù tọ́lọ̀ bá pè yẹrẹ ẹ̀ àbíkọ́lọ̀ ti ọ̀lọ́dọ̀ ti ẹ̀kẹ́ ni tètè gbára yín là yìí فإنه لا ممكن له من الله إلا التوبة والإنابة والرجوع إلى دينه ẹ̀rẹ̀ gbára ńlá ní ṣe rẹ̀ nítorí pé kò sí ìgbẹ̀ta tó fẹ́ là ní o kò sí ìgbẹ̀ta tó fẹ́ gbà ìpínlẹ̀ kò ní ìyá ọlọ́wọ́ bá àdìsọ ọlá àyàfi títí bá ìgbóde gbà yẹn lẹ́nu ìṣẹ̀lẹ̀ lè yẹn lẹ́nu ìyá ọlọ́wọ́ bá àdìsọ ọlá òun náà nílé ìrètí bá wàlínáàbá pé o sẹ́ni padà wọ̀rọ̀ ojú ìlà àti ìdí káàtì padà sí ẹ̀sìn ọlọ́ọ̀bà nìjọba. èyí tó lè gbàyàn lánàá àwọn obìnrin yìí ẹ ọlọ́ọ̀bà nìjọba sọ ayà ìkàlẹ̀ káàtì tó fáwọn bèbè yìí ni wọ́n bá gbogbo àlùmọ́ àdàbọ̀sọ̀láwà ní ọ̀sán làbù pátápátá láti àmọ̀bíjé ìwòláyà ìbáwí. wọ́n tó gbẹ́rù kan rí níbi ń pa ọ́ láti tó pé àà ah, bọ́bá àtọ́bá jẹ́ àlùfẹ́ àmà àwọn agbáláwà sáwájú kò sí ìkàkọ́ tó lè gbà ọ́ lẹ̀ àyàfi kí ni àyàfi gbogbo àwọn nǹkan àyàfi kó padà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìjọ́lá tí yóò bá padà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìjọ́lá tó ti jáde láyé ó kú sí ó kú sí àmàlà. àwọn àyẹ̀sọ̀ tẹ̀sí wọ́n ní ìtọ́wọ̀bà àdìjọ́lá ń sọ fún wọn wà láyé ń fa òkun وقوع ما تتمنون لنا من العذاب والمثال إذا ما تداوى pé bọ́lá ọba àlejò ọlọ́dún mi ni ó tẹ̀lé sí pé ìyá ọlọ́run tẹ̀lé rẹ̀ tẹ̀sí wa ẹ́ pé àti gbígbá mọ́ ọlọ́run ọba àlejò ọlá tẹ̀lé rẹ̀ tẹ̀sí wa kò lè sàǹfààní fún yìí ẹ́ nígbà àwọn òbèrè yẹ wọ́n ń ka burú àwọn tó jẹ́ mọ̀ mí wọ́n ń ka ìyá ọlọ́run ọba àlejò ọlá sí wọn ẹni tá a gbá alẹ́ ẹni a pè fún olùjọ́ náà nù òun náà ní sọ́wọ́n àtàkà burú ó tẹ̀lé táwọn ti ń pè sọ fún wa ipe tọ́lọ́n bá fi àjẹ wá iṣẹ́ ẹ̀rọ kàyí pé kí ọlọ́run tẹ̀lẹ̀ jẹ wa àbí ẹ́ pé àbí táwọn òta ní kọ́ ní kọfà burúkú jẹ wa iṣẹ́ ẹ̀rọ kan náà pé pàṣẹwà òun àdábàdà lọ́hùn àwọn ìmọ̀nà ọlọ́run fi àjẹ wá ní o àbókè ẹ̀kẹ́ wa sàlámà lásọ̀rọ̀ tó ń lè gáàlì ní wà àdáàbì ní àlè àdáàbì ní àlè àlùwàfẹ́ òde kò níbi ìyàwó ọba àríjọlá wà dábìlì ayé àti ìyá rẹ̀ lẹ́tẹ̀ẹ́lẹ́rò ti àlùwáàbẹ̀ẹ́wò ẹ́ àlùwáàbẹ̀ẹ́ dìbò ìyàtọ̀ jẹ́ pé pàrọ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀wò ẹ̀wò ọ̀nà tọ́lọ̀ ọba àríjọlá gbà tó fi ní kí àlẹ́ sọ̀rọ̀ àwọn àríwọ̀ sọ́lá táwọn ẹgbẹ́ òṣèlú tó fi kúlà láyé ṣe farabalẹ̀ sí náà lásán fún kò sí ìṣòṣèlè ẹnu méjèèjì tí ó wàá gbé ní tí ó wàá ìgbàlá lè fún wa níbi kíni níbi inú nínú wa wọ́n tó máa nàkan káfí ní bẹ̀rẹ̀ sọ́mà yáà rẹ̀ tó máa nàkan àwọn ìtọ́lọ̀ ọba àdìjọ́ láti mú kó bọ́ lọ́wọ́ rẹ̀ á kó tó kó ní kó ti bọ́ bẹ́ẹ̀ ní dá sọ

ẹ̀ ìwà gbẹgbẹ́ ṣéèkì ti sá kọ́wá káwọn ilé máa wá ti fún mi ká máa gba ṣéèkì ti wa gbèsè ayé àwọn àwárí jù gbèsè ayé àwọn àwárí nígbà tó jẹ́ pé ó ní iye nọ́mbà àwọn àìsàn yẹn ní ìgbà náà jẹ́ náà ó ní nọ́mbà òun náà ló fà ló jẹ́ pé ẹ̀yìn ìgbà àwọn àwárí máa tà sínú náà wọ́n máa tà sínú náà ni tó bá fẹ́ tẹ̀ ẹ̀ wọ́n ní kíni wọ́n ní ẹ̀jẹ̀ tó jẹ́ pé èèyàn wà ní abẹ́ tó bá wọlọ́hùn kó bí àjẹyọ̀ tó bá wọlọ́hùn ó kẹ́yìn àwọn àwárí ló ti fi wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ìgbìgbìgbì ní ìgbé yàtọ̀ sí ìdájọ́ ọlọ́ọ̀bà àdìjọ́lá tọ́lọ̀bà àdìjọ́lá tí wá so àbáwá yìí tẹ̀sí wọ́n ní tọ́lọ̀bà àdìjọ́lá ń fún àwọn ìgbìgbì tọ́lọ̀ nígbà náà ní ìjọ fún wa tí ọlọ́ọ̀bá fi àjẹ wa ẹ̀ àbúkẹ́ ẹ̀jẹ̀ wa àbáni kí ló ti fún ta ni ó gba ẹ̀mí là kó o ní ìyá ọlọ́ọ̀bà àdìjọ́lá tí ọlọ́ọ̀bà àdìjọ́lá bá dé tó máa kọ́ lẹ́gbà náà ọlọ́ọ̀bà ní ọlọ́dọ́ láti pé olùhúwà rahman wà lẹ́yìn sọ fún wa ike ní òun náà nìkan òun náà ló láti láti ẹ̀yìn sọ fún wa òun náà ló òun náà ló bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn òun náà ti wá fún ní nítorí pé ìjà púpọ̀ lọ bá wọn pé bàbá ìdílé òṣàfihàn ìtàrí tí ó gbà ìdèdè yìí là àwọn òṣèlú nípa òṣèlú ló gbà wọn la àdókòtò wa sọ fún pé àwọn ahmed ìtumọ̀ ilé ìjà ni pé kò sọ́nà sí àwọn ahmed tó fi gbà yìí là àyàtúkẹ́ sí kíni ìlà àdìsá òbá ní wọn kò tó ilẹ̀ yìí kí ló wù àwọn ahmed sọ fún ọ pé àwọn ahmed ọba àwọn ahmed òun nìkan ló lè gbà yìí là ìlànà àbíkẹ́ ìjúbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá àdìjọ́lá àbíkẹ́ wà polisi lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá àdìjọ́lá àbíkẹ́ ìjìnà sí gbogbo tọ́lọ́wọ́ bá àdìjọ́lá fàáyínlá bẹ tó ń kẹ́ ìjìnà sí àbíkẹ́ máa tẹ̀ láti ọlọ́wọ́ bá àdìjọ́lá èyí tó lè là ní ìkà kò sí nǹkan ní. ọlọ́wọ́ bá àdìjọ́lá wọn tó wọ sọ fún wọn pé ọba tó lè gbà wọn tó lè là wọn òun náà ní arahman ẹ amanadi àwọn àti bí i ìtumọ̀ náà tí ó tẹ́ bá fẹ́ fún gbogbo ẹ̀yin náà là ẹ́ ààrùn ìlú ẹ̀yin náà ti kíni ẹ̀yin náà gbàgbọ́ ọba àjọṣe ayé ọba tá a sọ pé òun nìkan náà ló lè ṣe kíni òun náà ló lè gbà yẹn là àmẹ́bí wa ń sọ fún ọ báwa ti ń sọ pẹ̀lú ọba Rahman òun náà ní pé kíni ààrùn dàbí àwa gbàgbọ́ wà àlẹ́ yìí ìtàwà sẹ́yìnà wọ́n làbẹ̀ẹ́ ti náà lágbára ní

níbi tó ti pẹ̀lú ìmáàlì láti ẹni tó bá ṣe agbẹ́nu tàwa kò rí ẹ̀rí tó ní ìtọ́sí àti tó para sílẹ̀ ẹ̀rọ ọ̀bà ìṣọ́lá. ẹ̀sìn ìgbẹ́ ẹ̀ pàrólò ní tí a àgbàrà mìíràn ìyá ọlọ́mọmọwà ẹ̀mí ọ̀sọ̀ mi yá ọlọ́mọmọwà lókun ìdájí ní ìdájẹ́ lára ni à ah, ọkọjá kọ́lá mi bá fẹ́ bẹ̀rù ọkọjá kí ló ṣe oníṣìí ó gbára lé ìka yẹn ni ẹlòmí ìfẹ́ ilé ẹ̀sìn máa tó gbára lé nígbà tó bá ní ìṣòro ẹ̀ kí ni yóò kọ́kọ́ jáde lẹ́nu ẹ̀ níbo lọ sàlù kọ́kọ́ lọ nígbà tó bá ní ìṣòro. Èdè ìṣá ìṣá àwọn ọ̀dọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó sínú wàhálà yẹn ni. Tẹ́lọ̀ tó bá ní ìṣòro báyìí, ọ̀dọ̀ èèyàn lọ sàlù kọ́kọ́ lọ. Ó ní ìṣòro owó. Ẹ òyìnbó àwọn ọba àlejòlá tọ́ka rẹ̀ bá lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ọlọ́wọ́ ọba àlejòlá òsì ni yóò ṣe àtìsí fún ọ látọ̀dọ̀ ẹni tóoru àbí látọ̀dọ̀ ẹni tóoru. ọlọ́wọ́ ọba àlejòlá ni wọ́n yẹ tọ̀wọ̀ sáyé àlọ́ tọ̀wọ̀ àbí. ọlọ́wọ́ ọba àlejòlá ni ẹni tẹ́ni bá gbára lé àlọ́ ويرزقه من حيث لا يحتسب الله àlùfẹ́lá yóò wá sí ní yóò wá sí لا bí ìjẹ ẹ̀dùn fún mi àìsù láàyè àṣẹ́sì lọ́nà tó jẹ́ pé kò sí nínú lọ́nà tó jẹ́ pé kò jẹ́jẹ́ kò tẹ́lẹ̀ ara àwọn sàmàwọ́ọ̀tù ìgbàlá yóò lọ́ọ̀bá àlùfẹ́lá nù ẹ̀ tó bá tẹ́lẹ̀ lọ́ọ̀bá àlùfẹ́lá ẹ̀ tó yóò sì fi gbogbo sọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìjọ́lá ọlọ́ọ̀bà ní wàá àṣà ẹni tó ṣe ìgbẹ̀rẹ̀ lójú ọlọ́ọ̀bà náà ló ní áńdìkì ó náà ló ti kórè àwọn ìrànlọ́wọ́ wọ́n lè tó bí rẹ̀ ló ṣe nǹkan fún ọ ọlọ́ọ̀bà ó ti dé kíni yóò ẹlòmí ọmọ ẹlòmí rẹ̀ yóò ti

ok ọlọ́ọ̀bà àlejọ́lá ní tó bá ń dára ọlọ́ọ̀bà àlejọ́lá ọlọ́ọ̀bà àlejọ́lá yóò ṣe bíi yóò fún ní ọ̀nà àbáyọ ìjà lọ́wọ́ mákàràjà yóò máa fún ní ẹ̀wé àti gbogbo bí ní gbogbo tí máa gbọ́ tí máa há sí ìjọba ìyọ́rọ́ ní kan ìjọba jáde ah bọ́lá ti afẹ́ jẹ́kí ní báyìí ọlọ́ọ̀bà àdìsẹ́lá ní ìjọba gbára lé àwọn sùhánù lọ́dà ara ìjẹkùn lọ́dà ọlọ́ọ̀bà àdìsẹ́lá máa ṣe fún ibi àwọn alámà yẹn. sọ àwọn yà wá pọ̀ kí wọ́n á túmọ̀ sí ní ìdí túmọ̀ àtọwọ́ tó. láyé tàwa wà láyé ní láyé ìjọ yìí àwọn yà wá gbára lé oṣù ìgbà ẹlòmí gbára lé oṣù ẹlòmí gbára lé àjẹ́ ẹlòmí gbára lé ogun ẹlòmí gbára lé àjẹmọ́ àwọn ọ̀sẹ̀ òun náà làwọn èèyàn gbára lé inú gbára lé sùn ẹ òun náà ní ẹ máa sí bẹ́rẹ́ kò sí ìgbára lé ọlọ́ọ̀bá àlejò láti kéde máa sí bẹ́rẹ́ ẹlòmí yóò ti ká ọwọ́ rẹ̀ báyìí ẹlòmí yóò ti ká ìkálábàjí ẹlòmí yóò ti ká ìdìdá ẹlòmí wọn yóò dárí yóò parí ọwọ́ àti bẹ́rẹ̀ tí ó wà ní lágbárí bẹ́rẹ̀ tí ó wà tẹ́wàá ní ẹyọ kan ní tó máa yé tó wà lóògbé kò lẹ́yọ kan tí wọ́n sọ àti òṣìṣẹ́ ní tí òṣìṣẹ́ yé kọ́lá ìjọ kágbára dé àwọn fẹ́rẹ́ ní ìjẹ̀lẹ̀ pé wọ́n ní àti owó tuntun rẹ̀ àti òun náà ni ó ti máa ọmọ ìjàngbẹ́ rẹ̀ rí tó ti bàbá rẹ̀ lọ́sẹ̀ ẹ wo ìyá ayé ẹ kàdáìkàlà

tó bá wọ́n tún nítorí wọ́n lórí ààrẹ tó wá wá gbé balẹ̀ ààrẹ tó ní kọ́ fún ọlọ́run ó ní ẹgbẹ́ ìmọ̀ ní ó àlọ́dọ̀ ọlọ́ọ̀bà torí tó ọlọ́ọ̀bà àdìsọ́lá òun ló lórí lórí ìgbàlá rẹ̀ láti ó gbọ́dọ̀ sí ó gbọ́dọ̀

ìwà bí á dúdú yóò ti wá di ní yóò ti wá di nípa nínú àbí. òun èyí ti di onímọ̀ bẹ́ẹ̀ mo bá rí yóò bẹ́ẹ̀ ẹlòmíì inú abẹ́rẹ́ náà bẹ́ẹ̀ yóò bọ́ ọ̀sán ẹlòmíì ìkànnà rẹ̀ ẹ̀yìn tí a bá rí ìkànnà ẹlòmíì ìkànnà rẹ̀ kù ju ìkànnà rẹ̀ kù lọ yóò mọ̀ sí tẹ́lifíà ìkànnà ni ẹ̀ yóò mọ̀ sí tẹ́lifíà rẹ̀ yóò kún lóúnjẹ yóò fọ́ yóò nù

yọ wá ha ha tí ló sọ fọ́ kàgbà sí kíní ògbó màá fi jẹ́rí gíláàsì tó gbé lọ́wọ́ iṣẹ́ ọjọ́ ìmọ̀ ìjọba ha tó wá àyíká yóò wá tẹ ohun kù ẹ̀ inú mẹ́rin lórí ìjọ yóò kù yóò tún tẹ́ ẹ̀ ní inú abatakọ́lì ó ti gùn tán ó tún wá ká tí ó lọ mọ́ inú tó wá tẹ̀kí ni ó tún ẹwà wá pẹ̀lú tẹ́ bá fọwọ́ ara àgbẹ̀rẹ̀ jẹ́ kọ́ ẹ̀sẹ̀kọ̀ ní ayé tó mú sí ìṣẹ́ dàgbà yóò bá tó wá ṣe ìjọ jímà ẹ́ ìjọ jímà tó yẹ pé àrẹ́sọ̀lá ọ̀lọ́sọ́ àgbà pé àsìkò kan bẹ́ẹ̀ àsìkò gbogbo àdúrà ní tọ́nà ọba àdúgbò ọlọ́wà tó lé bàbá pé àdúrà ní gbà bẹ́ẹ̀ ìjọ ni wọ́n wá mú ní ìjọ tó máa fi ṣe tó máa fi gbé ibi ìjà tó máa fi gbé ibi ìjà àrẹ́sọ̀lá ọ̀lọ́sọ̀lá yóò wá àrẹ́sọ̀lá ẹni wá wá nínú gbà yóò mọ̀ wá ní báàdì subhanallah wọ́n tó jẹ́ pé ẹ ìtọ́lọ̀ ọba àti ìjà kọ́lá tẹ́ kó ṣe ẹ ó ní ó ti ti kí ni ó ti wà nínú àwọn àlùtàtàbí hajj nínú àlùtàtàbí ní àlùtàtàbí ó nàbí nàbí jáàsì nìta ó ti wà nínú àwọn ọkùnrin ní ṣe obìnrin ó ti wà nínú àwọn ọkùnrin ní ṣe obìnrin títí obìnrin ọlọ́ọ̀ba àlùtọ́lá dáadáa máa máa ike èyí ti kí ni obìnrin èyí ti rùn gbà àwọn bùkà wà tó kìíní sí irun lára kéjì àdámọ̀ wọn ẹ̀yìn náà àwọn ọmọ mi pọ́ lórí wọn ní àtẹ̀jù nínú aya obìnrin obìnrin yìí wà ní obìnrin bá ní àbúwá ní irun pa ẹ̀ àbúwá ní irun mú tẹ ẹ lọ lè mẹ́lẹ̀ pé ó yàtọ̀ sí mi ó abnormality tó látara bẹ́ẹ̀ tẹ̀lé ọ̀gẹ̀rẹ́ àpá obìnrin láti pé òwúrọ̀ sílẹ̀ ó fà á kọ́lá tó bá jẹ́ pé abáyé ògùn tó lè lò tó fi ra ṣe pé kò tó gbọ́dọ̀ ìpín àdọ̀ rẹ mọ́ kó ó fi ògùn yẹn ra ó kòkòrò sí tí ò gbọ́dọ̀ jáde náà tó ṣe ọkùnrin ló ní àìdẹ́sìtì yẹn ẹ wá wò sí ọkùnrin ó wá tọ́ra rẹ̀ lóbìnrin ó wá tọ́ra rẹ̀ lóbìnrin aláàbẹ̀ tó bá rẹ̀ sọ́lá mọ́tò pé alhamdulilayi lẹ́bí ìgbáyé náà lè bẹ́ẹ̀ láti lè hàn á ọ̀pẹ́ fọlọ́hùn ọba tó ṣe àwọn ọkùnrin lọ́sọ̀ọ́ pẹ̀lú gbogbo ó mọ̀ pọ̀ sọ ní gbogbo ọ̀tọ́ ni mo máa tó bá gbé pẹ̀lú tẹ́lí ní irúgbọ̀n náà kátó ètò sọ̀rọ̀ nípa ẹ̀sìn kátó sọ̀rọ̀ nípa ẹ̀sìn nípa arúgbà irúgbọ̀n tó dọ́kúnra ìtẹ́lẹ̀ náà àmì ọkùnrin ni kọ́dà àwọn gèdè rí àwọn gèdè rí wọn a máa ní irúgbọ̀n níjọba àwọn àmì àkọọ́lẹ̀ pé ẹ àbí agbọ́n sọ ọ́nà pé ẹ musa bẹ́ẹ̀ ni àwọn ànábì ọlọ́run náà ẹ mọ̀ ilá kọ́lẹ̀ sámáwó ìfọ́nsọ̀ nípa ànábì àwọn ẹ ẹ rẹ̀ ànábì ànábì Musa kí ló sọ fún ànábì láàtà fún gbèdé ìyàtì nígbà tí Musa bínú tó wó jẹ nígbà owó wọn tí wọ́n fi hàn lòdì sí wọn tó wá pọ̀ àdùjọ́ tọ́ wọn wọn ni àdàkùn nọ́gbà nọ́gbà nínú gan so ó sọ pé eléyìí ti àní ọlọ́ọ̀bá ní kẹlá dáadáa fún ọkùnrin wọ́n ní arákùnrin ọlọ́mọdé kéré kan sunkún wọ́n nígbà tọ́lọ́ ilé ìwà sunkún ẹkùn rẹ̀ wá pọ̀ kò sí màmá rẹ̀ lé nígbà tí ẹnì kó gbé àbọ̀ onínú gbọ̀ngàn wá gbé ọmọ bá tún kéé Ọ ma bẹ́ fún nígbà tí aláàtì kan yàtẹ́gbọ̀ máa ń fáwọn pẹ̀lú máa jẹ́ mo bá gbé ọmọ dákẹ́ ẹ̀yí nípa ẹni dẹ́rùbá ó ní àárín nǹkan ní òjẹ́rùbá ó rò pé ìyá rẹ̀ lòun ó rò pé ìyá rẹ̀ ní ọ̀nì gbàló sí ìrùgbà rẹ̀ tí ń dẹ̀hun ó rò pé ó rò pé ìyá òun ló dé òun kìí ṣe ẹ̀ ẹ̀ẹ́dọ́wọ́ ọba àlejòlá sọ́nà àmẹ́sọ̀lá wà lẹ́sọ̀lá àwọn tó ní a máa ṣe àwọn tó ní a fi ilẹ̀ àwọn òbí ilẹ̀ tó máa ní wọ́n fi wẹ̀ òun náà wọ́n gbé mu. ìjọba ní ọjọ́ ìjọba ìjọba ìjọba ara àwọn èèyàn ìjọba ní ọjọ́ ẹ̀ẹ́dì ṣe kíni ẹ̀ẹ́dì wọn bẹ́ẹ̀. ìgbà ti lọ òun náà ti pé gbogbo èrè kejì ara wa. ọlọ́wọ́ ọba àlejòlá lónìí a lẹ́kọ̀ọ́ ẹ̀ ó gbọ́dọ̀ lẹ́ẹ̀rí ẹ̀ ó fẹ́ lára rẹ̀ ẹ̀ ẹlòmíì ní ó nítorí nítorí ẹwà ẹ̀ ó ṣe ẹ̀ nígbà gbọ́dọ̀ bàbá plastic surgery gbogbo àwọn ìjọba yìí ìgbà tó tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọba nìjọba mu ó gbọ́dọ̀ ṣe nǹkan ó gbọ́dọ̀ ara rẹ̀ àbí kó pátá mú sàlọ́dọ̀ ọmọ ọba nìjọba kò wá àwọn kan ẹ̀ẹ́dẹ́wà tó ní ká ní ọ̀dá mẹ́mọ̀ sí dá àmàlẹ́wà àmàlẹ́lẹ́ ẹwà bùlà fún wọn ẹ̀rùn kọ́pàtẹ́ bá wà ìfẹ́mi kọlà fún ọmọ tuntun ní ìjọ òkúta ẹ̀kọ́ ẹ̀jẹ̀ mọ̀ fún wọ́n ní wọ́n so anabi sallallahu alayhi wa sallam anabi la'ana allahu alwashima ẹ wọ́n mú sọ̀ṣì ẹni tí ń fínra ẹ àwọn tí ń fínra ẹ mọ́tàn tó ẹ̀sìn tí ń fínra àwọn tí ń fínra ya kàtú náà ń kọ làtàrà tó ń ti gbẹ gbogbo ẹ̀ náà ló wà lábẹ́ rẹ̀ pé ọlọ́ọ̀bà àlùjọ́lá ẹni tí ń ṣe àtẹ̀tọ́ yẹn bá ti ṣe ọlọ́ọ̀bà àlùjọ́lá ṣe ń ṣe wọn ẹ̀rí wọ́n tó lórí pé tàbíké ẹ̀mọ̀ wọ́n pé alìmùsáwùsí náà ọmọ kékeré tí ọ̀rọ̀ wà nínú ọpọlọ fún ọmọ tó gbé ń tòun gan ẹ ẹni kọ́ fún yà àdẹ́tò ní ẹ bá kọ́ ọmọdé kéré ní ìlú pàtọ́fà wọ́n ti bọ̀lẹ̀ sí láti ìgbésẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n kọ́ fún àtàwọn tí wọ́n lọ lè fi ara wọn lọ bá wọn fi àtàtù ẹlòmí ò dìbò mi lára rẹ̀ máa ń tó títà sílẹ̀ gbogbo ara rẹ̀ pátápátá ọdún òbẹ̀rẹ̀ ni ó bọ́ra rẹ̀ bẹ̀ sí òhò ẹ̀ ń tẹ́ kábàá yà àtàtù kára tó ká lọ. Ìlú àwọn orílẹ̀-èdè wọn bẹ lábẹ́ ẹni wọn bẹ lábẹ́ lánàá ọlọ́run bàbí ìjọba nítorí pé kò sí ìgbàláyè fún yẹn láti tọ́jú ìtẹ̀tẹ̀ lára yẹn ẹ àyàfi kí ni torí tó bá fi tọ́jú nìkan ẹ lára rẹ ó wà nínú ẹni tó jẹ́ wíkíní ẹni tí ìdá ti sọ pé fọlá yorùbá yòó ná kálọ̀mà nínú tó wọ́n ti fún ọ náà ni pé wọ́n ti ṣe wọ́n ti máa ṣe ìdíyẹ̀ náà ọlọ́run kó ti dáhùn wọ́n ti ṣe nínú wọn náà ni wọ́n tó bóra ọlọ́run bá ní dúdú ẹ tòmọ́ ọmọ pé tó ń sọ ìdésí rẹ̀ ti sọ nìyẹn pé ọlọ́ọ̀bá àlejò ọlọ́ọ̀ dáadáa ebó ní kọ́lọ̀ pupa lẹ̀ ó ti pọ̀ níbi dú nítorí sọ àlejò òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí ẹ̀ á lẹ́tọ̀ọ́ láti pọ̀ sí ara wa tó wá sí náà sọ pé ara ó ti nínú ó tọ́ sí ẹnu ẹ kájábẹ́ nínú àwọn tí ọ̀dá wà ní kí kò bẹ nínú àwọn tí ọ̀dá wà òun náà ní pé irun wa kárẹ̀ lẹ̀ yọ̀dá wà nínú tí ọ̀dá wà òun náà pé kí ni nígbà tá a bá fẹ́ ṣe àṣìjáàmà nígbà tá a bá fẹ́ fa ẹ̀jẹ̀ jáde kò lára ẹ àwọn gbogbo àwọn nǹkan ìwòsàn bí òun náà ni a àtìlá orúkọ rẹ̀ ìjáàmà sábà pẹ̀lú kẹ́ ẹ̀hún dégbò àwọn awúgbà ń jọun àwọn máa fi ìwo náà máa fi ṣe é sábà fi sí ilé wọn ti ara rẹ̀ jẹ́jẹ́jẹ́ báyìí wọ́n wá fa àwọn èdè tí ò dáa bẹ́ẹ̀ tó eléyìí ti èdè gẹ́rẹ́ ẹ́ pọ́pọ́ tí wọ́n ti ṣe lẹ́yìn òun náà ti fi afẹ́ fa èdè yìí jáde bẹ́ẹ̀rẹ̀ tí wọ́n ti mọ ilé tó fẹ́ fa ìjẹ̀lú jáde ilé burúkú dúdú lọ́jọ́ papọ̀ òun náà fẹ́ ṣe kí ni òun ni wọ́n fi rá tó àwọn ará rẹ̀ tòtọ́lá tí wá rí ilé wọ́n ara rẹ̀ lójú wọ́n ara rẹ̀ àjẹ̀mú tó sì láì lè ṣàyẹ̀ fún wọn ike ẹpa ilé ìpapọ̀ ẹpa ilé ìpapọ̀ ẹwà ṣe báyìí àjẹ̀mú náà ní wàá ṣe kíni òun náà ní wàá wọlé sára rẹ̀ òun náà ní wàá ṣe kíni báyìí pé kò tẹ́sí àbí torí ẹ̀ ṣe àjẹ̀mú ni wọ́n wà sáyẹn nìkan nínú àwọn ọmọ rẹ̀ pé máa tẹ̀lé ibi tó bá ṣe pé àlùwó ni lọ torí ẹ̀ ṣe ẹ̀ àlùwó lọ torí ẹ̀ ṣe àjẹ̀mú náà ẹ àlùjànnú náà ni ó tẹ gbogbo ìwọ́kọ́ lónú lágbà àríkà àlùjànnú náà ló tẹ̀ tó wáyé tí àgbérò ní ló ṣe pé ó ṣe fún láì àgbérò àlùjànnú náà ló jẹ́ ọ̀rẹ́ lórí tó tẹ̀gbẹ́ kò tún yé wálẹ̀ náà àlùjànnú ni wọ́n bọ́ sí gbogbo àwọn kẹyìn ìjọba ìjọba pé ìyẹn bá lọ lè sọ̀ tẹ̀wọ́n tí ó ti nípa wà jẹ́ àwọn ọmọ fún ẹ̀dígá tí ó ṣe sọ fún fẹ́ sanwó ẹfún lẹ́nìkan tí ó máa tẹ̀lé ẹ̀hẹ́ ìgbà tó ń ṣe pẹ̀lú àjẹmọ́ pẹ̀lú ògùn mu nígbà tó bá ti sáìn kọ́ńtàkì pẹ̀lú ọ̀gá wọn kọ́ńtàkì tó ti sáìn náà ní kíni òun náà ah, ní ẹbọ يعوذون برجال من الجن فزادوهم رهقا àwọn àjẹ̀mú náà ní ṣọ́ọ̀ṣì ara àwọn àjẹ̀mú tí àwọn kan tẹnu wa tó jẹ́ pé wọ́n a máa fi àwọn kan tẹnu àwọn èèyàn tó jẹ́ pé wọ́n a máa fi àwọn tẹnu àjẹ̀mú wà tọ́ àwọn kan wà tọ́ ọwọ́ tó ní tó lè bá wọ wálé ó gbọ́ ọmọ ọmọ gbalẹ̀ àjẹ̀mú náà ni àjẹ̀mú ni olè tó gbé tí wàá ẹgbẹ́ tó ti ṣe kí ní pẹ̀lú àjẹmọ́. tó wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí ìgbára lé náà ni ẹ̀rì ọlọ́wọ́ bá dùgbọ́dá wáyé ká nàbí òsọ fún wa pé ámàdàbì òwò rahman ámàdàbì kọ̀ọ̀kan pé òfẹ́ nìkan tó lè gbà yí là òfẹ́ tó lè gbà yẹ là òun náà ni ọba rahman ámàdàbì yìí àwa ti gbà á gbọ́ tẹ́yìn náà bá wá gbà láìpẹ́ náà ní

ilé ẹ̀ láti bàbá ọ̀dà àmì ní ilé ẹ̀ láti bàbá kò dà èyí sọ pé torí ọjọ́ kan ọjọ́ ọ̀pọ̀jú ògùn ló lọ́jọ́ kan pọ́jú èyí sọ bẹ́ẹ̀ ó ti yẹ́ ìfún bẹ́ẹ̀ ó ti dànù ó túpà tó ti màgbé ọlọ́run ọba àríkọlá ó ti ṣe ààrọ̀ míì fún ọ ó ti ṣe àti pààrọ̀ fún ọ ó jẹ́ pé ó ti kiri tí ẹ pé yóò wúlò fún ọ tí ò ní fún àgbà tó wọ̀ níwájú láì ṣe àmà àkáǹtì rẹ̀ ń bẹ́ẹ̀ lé

àtẹ̀wéwó bíi yàrá àjà àlẹ́bí ní ẹ̀rìndé yàrá tẹ̀ ẹ̀dẹ̀ máa tó púpọ̀ láàrin ẹ̀dẹ̀ fẹ́ lọ sí ìlú ọ̀yẹ̀dẹ́ kò sọ àlẹ́ ha tó bá jẹ́ pé èèyàn dáadáa ni bàbá ìrún tó bá ti mú na ha ilé a oore náà ni ẹ̀rí ìgbà ọ̀yẹ̀dẹ́ kò sí wà dáa ni wàjá òun dàgbà òun náà wọ́n ẹ́ á ń rẹ̀ fàmù ọkàn fàmù àrẹ́bí tó wá sí ẹ̀bá jẹ́ yẹn dáadáa àrẹ́bí ni ẹ aburú náà sáà ẹ sáà wọ́n tó wá lọ sí káfò ní gbogbo àwọn ajagunjagun ẹ̀ ọ wá fi kalẹ̀ sí èdè lédè yẹn títí ìdáná sì ní ọjọ́ tí o fẹ́ ti ní ìdí láti nígbà jẹ́ mo ti lóòótọ́ náà jẹ́ inú rẹ̀ pàdé ọ̀sán ọmọdé owó tó náà jẹ́ nílé àwọn ti báyìí àwọn ọmọdé ní wa nílé àwọn ti báyìí láàrin ní ìlú báyìí owó jẹ àbúté náà kọ́ àparí tí wọ́n bá fẹ́ yá

ẹ́ ìwọ́n kàrí fọ́ẹ̀rì láti lọ sọ fún ọ̀sán lóyà tó bá já ṣẹ́wọ́ tí mo bá lé ní tó lè tó bá lé ní tó lè yá kẹrin tá a máa ń tọ́ ṣé ọ̀kàmìkà ní ṣé ọ̀kàmìkà ní mọ́tì ìtọ́nì owó ìlú bá ń sọmọ pé mọ́tì dáadáa ẹ́ ìwé ní ìlú lọ́sùn nínú lọ́sùn àbá ṣe yóò máa pa ọ́ láti àbúrú gbogbo adébẹ́ nínú ara wọn bẹ́ẹ̀ bá ṣe ń súnmọ́ náà bá àlùkò láti ṣe bá ṣe náà déédé sí òun náà ni ẹ̀mí fún wọn àti ni yóò mọ̀ lẹ̀ kò ní lágbára kò sẹ́ni tí ò ní ẹni bá mi ẹni tí ń pààyàn láti ẹ dáadáa ẹ tó ilẹ̀ ẹni tí máa ń sọ dáadáa fún ẹ̀dá ń bẹ iná tó àmàrà ẹni àmàrà yìí ẹ ọ̀nà méjì ló pín sí ilé ìkáwà tí máa ń pààyàn láti dáadáa àmàrà tó lè tó ọba jẹ wá ló jẹ sí tó bá jẹ pé àmọ́ ìfún ìṣọ́ ẹgbẹ́ ìwọ̀n wọ́n ní òun ò búrò jẹ nítorí pé ó jẹ ìtọ́n ìdílẹ̀ lára rẹ̀ òun náà kò máa tẹ̀lọ́ bó ti máa ti máa tẹ̀ lọ́n bó máa tẹ̀lọ́ òun yóò mọ̀ lágbára yóò mọ̀ fún lágbára àwọn tó ẹgbẹ́ ti lọ́n ni yóò mọ̀ rẹ̀ yóò mọ̀ lẹ̀ ìdí òwà agbára tí àsìkò bẹ́ẹ̀ tó kírun bá tó yóò kàn kò ní jọ bí àlátò níjọ kan yóò kàn jọ ìgbàgbọ́ wọn pé ọmọ tí ìjẹun yóò kàn tàbí yóò tẹ̀ yóò dàgbẹ́ ní bí àlátò bẹ̀rẹ̀ orú àwọn olóyún sì àwọn ẹ̀mí ti tẹ̀lé àwọn ẹ̀mí ti máa ń pààyàn láti dáadáa mi èdè tó máa rí lára lórí ọgbẹ́ bí àdàbò ìyá ìjàgbé bí ẹ̀dá fọ́nà tí ó ti wá ní wọ́n ṣe ní ilé ìjọ ìjọ ní ìrọ̀lẹ́ ti gbéra ìtàṣe ní ilé ẹjẹ́ jáǹbá láìka tó tó ó ti sọ pé ẹ̀dẹ́ òṣìṣẹ́ ti ní ẹ̀dẹ́ òṣìṣẹ́ ti kó bẹ́ẹ̀ fún un tòkẹ́ ìbá ṣe súnmọ́ lọ́wọ́ bá ti jọlá sí kọ́dà òun lọ tó wà rẹ̀ ní àlẹ́sọ̀ ní rẹ̀ àyàfi pé ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ti di obìnrin àwọn lọ́wọ́ kò bá lù ú gba ìsìlámù. tó kò ní ìgbàgbọ́ gbọ́dọ̀ kò lọ́sẹ̀ ní yóò bọ́ máa fi nínú dáadáa yóò máa lánàá lòdì. tó àwọn àlùjọ àti àwọn aláàmọ̀ sọ́ọ̀bù lòdì wa àwọn aláàmọ̀ sọ́ọ̀bù mu pẹ̀lú pé a ti wọlé àsìkò àmọ̀ ti àgbà àmọ̀ ti gbogbo ẹ̀ká ti yóò máa wá òrẹ́jọ ààrẹ jọ wà náà ní o tó fi jáde láyé ẹjọ wà náà ní ẹni tó lè tẹ́lá tó kóse ní kó o jágbára rẹ̀ sí ó máa ní kí báwa rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú àgbáà tó bá ti dá àgbáà àgbáà rẹ̀ yóò máa lẹ yóò máa lẹ yóò máa lẹ tẹ̀lé tó yóò máa wà lẹ́wọ̀n wá òwe tó ń tọ́lẹ̀ yóò máa wá àti bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ tọ́ àbú ìfẹsẹ̀sẹ̀ lọ́dẹ lẹ́yìn ọwọ́ tó bá kọ láyé ẹ̀ yóò ti ṣe kí yóò máa dáàbò ìgbẹ́ máa pàṣẹ dáadáa fún ọ yóò ti rẹ̀ yíyan wàá ní kí ìkàtà ju nílò aburú yìí aburú mọ̀ wọ́n. ẹ ẹ ìfẹ́ bá ta fún bàbá ọba kẹ kí ni ó wù ẹ kí ni ó wù ẹ sílẹ̀ jésù ní ìdọ̀gbọ́dọ̀ ní ìdọ̀gbọ́dọ̀ ló tó ṣe nítorí kó ti kíni ẹ ẹ ní ètè dáni ìdẹ́sí dára ìdẹ́sí ló ti dà lábà lórí ẹ̀ òun kankan fún àrẹwà àti ní òun wá bá ti gbọ́dọ̀ ẹni tó ti parọ́ kádà ẹni tó ti jẹ kádà rẹ̀. Àkọọ́lẹ̀ ni. Kádàrá òṣèré, tẹ́lẹ̀ ẹjọ́ ọlọ́pàá ọlọ́pàá kádàrá, ẹ́ àmẹ́tò bá jẹ́ àká ìlókù. Kádàrá bọ̀ sílẹ̀ kádàrá ní ẹ̀ẹ́sọ̀ àánà òbí ọwọ́ rẹ̀, ẹ́ kádàrá lọ́dún mẹ́rin. Àbí ọlọ́ọ̀bà ìṣọ́lá wá ní pọ̀tàkàìlàmúnà pàtàkùwà pé bọ̀lá ìrìnlẹ̀ ọlọ́ọ̀bà ìṣọ́lá ní sọ fún wọn pé ọba tó lè sàáyà ọba tó lè sàánú ní ọdún àrà rahman amànàbí ọba ìṣọ́lá wá ní kí àwọn ti gbàgbé rẹ̀ wà lẹ́yìn ìṣàwà gánà ọba yìí òun náà làwọn ti gbìn òun náà làgbára lé pọ̀tàkàìlàmúnà mẹ́rin wà pé bọ̀lá ìrìnlẹ̀ àmọ́ òun tẹ tẹ bá kọ́ tẹ́lẹ̀ nígbà lọ́kùnrin àgbà náà ẹ padà mọ̀ tó bá yá. lánàá wo àti ìkọ̀ láàrin kò bí ẹ padà mọ̀ sáré tó wà nínú ẹgbẹ́ mi sáré tó wà nínú àná. àbáwọ̀ yìí tẹ̀sí yìí wọ́n ní ayé ti ná wà ní ìkọ̀. nínú wa ẹ àbẹ̀yí ẹ padà mọ̀ sáré tó wà nínú àná wa sábà wíwú jẹ́lẹ̀ nígbọ́ tẹ̀lé jẹ́ ẹ máa ṣe bíyà ẹ máa ṣe sí ẹ máa ṣe ẹ̀tọ́ ọba àdìgbẹ́ alágbèdá mi tẹ́bálẹ̀ nígbà bàtà sáàlà mú náà ẹnu wà tó bọ̀lá rẹ̀ nìyí ẹ padà mọ̀ tó ẹ bá wà lásán tó sọ tẹ̀kọ́ ẹ àwọn bíyà wọ́n máa fojú wẹ ní ṣe túnà yá àwọn ti gbé yẹn lórí ìbẹ̀rẹ̀ owó àwọn ilé tẹ́gbẹ́ ìdí tí àwọn aláàrùn láàrin ti ṣe túnà láti dé ẹ̀rí àjọ rẹ̀ fáwọn kò ní jagun mẹ́ta lọ. Wọ́n tó lágbọ́n mẹ́wàá kan gbà wá fún ìdílé ní ó kó gbẹ̀mí ó kú mẹ́rin torí ó lọ wá sí ẹ̀kọ́ ìjọ ẹ ibi ìṣe náà ìgbé ah, àwọn ìṣèṣú náà yìí kọ́dà ah, kọ́dà ah, ẹ̀sẹ̀ tí kìíní kọ́dà kò ní mọ́tò kọ́dà kò ní kọ́dà kò ní yẹ kọ́dà kò ní mọ́ ibi ìṣe náà ìgbé àwọn ìṣèṣú náà adigun máa bọ̀ ẹ́ sọ́yìn ẹ̀sán lọ nígbà kan náà àkàlùwájú wà ní ilé àti ìyá àti bèèrè ẹ̀dá ẹ̀dá kò ìdí máa ń ṣe àwọn oúnjẹ àdọ́gbò ẹ bá wo títí sọ pé àánú yẹn ń ṣe ẹni tí ò ṣe tí wọ́n ṣe ayé náà ayé náà ayé ti ayé ayé náà ayé náà tó alábìsọ̀rọ̀ wà wà lóun sọ̀lá ẹ mélòó wà láti fi jẹ́ inú ayé sáré ti dá ìyá yẹn ìgbàgbọ́ wò làbẹ́sọ̀rọ̀ wà lóun sọ̀lá fún nínú ayé ìgbà tẹ̀sí àbẹ́sọ̀rọ̀ wà lóun sọ̀lá ẹ alábìsọ̀rọ̀ jẹ́ kó ní wa pé ilé ayé tẹ̀ ní ó dà ẹgbẹ́ yìí ní yífà ẹran tó kú sí òkú ọ̀bẹ̀rẹ̀ ẹ̀yin wá gbé ẹ̀yin wá pélé lórí ìwọ́n kó apá ìwọ́n mẹ́gbẹ́ lẹ́nu tó kú sí òkú ọ̀bẹ kíkà òun náà lẹ́wọ́n pàmò rẹ lọ òun náà lẹ́nu wá torí ẹ̀sìn tí wáyà rẹ̀ pé bàkà iná ìbájú náà sọ ìbájú lówó láyé náà ẹ̀ ẹ̀ tó bá lówó lọ́wọ́ ẹ̀ ẹ̀ rí kékeré ẹ̀ rí káwọn ìjọba tẹ̀lé àwọn èèyàn kọ́dà kọ́ máa ń kọ́dà kọ́ máa ń kọ́dà kọ́ máa ń lé àkàrà kí náà lè lè àkàrà kọ́ kọ́mọ̀lẹ̀ fi kò kọ́ owó tó bá ti lówó lọ́wọ́ ní ẹ̀yìn kọ́dà àtàwọn tí wọ́n jẹ́ onímọ̀ àtàwọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ àtàwọn tí wọ́n jẹ́ lóye gbogbo tí wọ́n ti rí wọ́n ti wọ́n tẹ̀lé ẹ̀yìn àgbẹ̀yẹ wọn wà kọ́dà tẹ̀lé yóò mọ̀ fún ẹ̀yà alájà àgbẹ̀yẹ wọn tó la ẹni tó ń bo èkó nínú èkó tó ṣe ọ̀jọ̀gbọ́n ẹ̀ẹ́dì ẹ̀yìn lè fi kò fọwọ́ tí ó máa lọ àrí yóò yára yà rẹ̀ ẹgbẹ́ wọn lọ́wọ́ sí ilé yìí lẹ́yìn kí ni lẹ́yìn tí wọ́n ti kò tó àti bá kàmá yọ owó láàrẹ̀ kò sí ẹ̀kọ́ bá tó lò tó mọ́ ọba àdìgbò láti pàtà dá àlà mú ẹ padà pa owó mọ́tò wá ti bọ̀ láàrẹ̀ kò sí sáà lẹ́ni tí ń jẹ nínú ولمن تكون العاقبة ولمن تكون العاقبة في الدنيا والآخرة تعالى نشوف أن الله سبحانه وتعالى لا يتكلم يتكلم nítorí pé àyíkè bá ti tọ́wọ́ ọba ìjọlá àtàrí ìyá ìlú ti dèmí ni àwa lè máa wò ó pé kí ni pé àkọ́gbádùn olówó tó kúkú ni ikú jáde láyé rẹ̀ yọ ọ̀hún ọ̀nà tí ó bá jáde láyé ọ̀nà tí ó fi ọ̀hún ó lè má sojú rẹ̀ ó lè má sojú ẹ̀mí amẹ́ríkà ò ní ṣe ẹni kó ṣiṣẹ́ ìtọ́lọ̀ kọ́ẹ̀mì rẹ̀ wá jáde rọrùn igun ní iná pọ̀pọ̀ rẹ̀ ẹ̀ igun ní ẹ̀mí ìjọ lára ó ní ìdí adójẹ́ sí ní tó wà lágbára wọ́n lágbàdá bá fún ìyàrá bẹ́ẹ̀ nọ́mà ẹ̀dá bá fún lábẹ́rẹ́ náà fún ìgbà ọ̀la nígbà tó ti dé wọ́n ti ní ìṣe nínú nígbà ìṣe rẹ̀ ti kú lábẹ́ lọ́dún kàlábẹ́ ti kú nìyí ẹ̀ á lè tó kó níbi ìgbé wọn yọ nǹkan lára wọn yẹ̀ ní lára ìgbẹ́ tó ìgbé ní ìgbẹ́ tó ìgbé àmọ́tà àwọn ìgbé ní ó yàtọ̀ ìṣe ó bá pàdé yóò lè yọ ẹni wọn jọ nínú ọrùn wọn ó yà pàtí wọ́n tún wá rí àwọn mọ̀láìkà tí wọ́n ti bí ní ìjẹ́rù wọn báyìí láti ṣàyà mọ̀láìkà lórí ojú ọgbẹ́ ọyá ọyáyáyá ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀bá yìí ẹjọ́ bá ti fi látàyé àtibọ̀tán tó ṣe yóò ti mọ́ bá yóò fa àpàdé tó jáde láyé tó bá tó wá jáde láyé tán nínú sàárè yóò tó wá bá pàdé nínú sàárè alẹ́sọ̀wá wà lọ́pàá alẹ́bìnrin wò ní ètò ìsàrí tó dẹ́rùbà yẹn ẹ́ mọ́tòrò kan òun yìí wo lè ṣe píṣọ̀ kan tó dẹ́rùbà yẹn tó báyìí lẹ́rù tó tó sàárè tó bá wá nínú sàárè wàhálà mi ó wá ta béèrè ìjọba wá béèrè béèrè ẹ ó ti dájú kò ní í dáhùn nítorí tó kí ni tó gbó òní àti pàtó ìgbà láyé wọ́n máa bèèrè bèèrè lọ́wọ́ rẹ ta lóluwa rẹ ẹ̀yìn máa ta la ẹ̀yìn rẹ wọ́n ń kiri gbàlè nínú ẹ̀sẹ̀ wọ́n ti dáhùn máa ẹ̀ nílẹ̀ ìsìn rẹ kò má. alábìlà àbàdàkọ̀ wà ti fi wọ́n wà mú lẹ́tí àmà tó kó dúró wọ́n wà ti fi wọ́n wà ti ọ̀gá lé yìí alábìlà wà ké alábìlà ariwo tó pa yìí gbogbo kálí ò gbọ́ ẹ̀ ìlà ìsàkàlẹ̀ àyàjọ àjẹmọ́ àti ẹ̀ǹkàlẹ̀ nígbà yìí àdúgbò pa yóò tó wá jáde padà yóò wọlé lọ́rùn ìgbà ìgbà ọlọ́wọ́ àmàlẹ́kọ̀ wà sí kí wọ́n wà ní wọ̀ kankan wọ́n wà ilé fún àlìjẹ́nà tó sílọ̀ kankan wọ́n ní torí àlìjẹ́nà lè jẹ́ra mi tó bá jẹ́ nígbà tó wà láyé tó bá ti tẹ̀lé tọ́lọ́ mi mo tẹ̀lé àmọ́ tó ń bò dé ìdówọ́ ní o àsìkò tó ń bò sí wá tó àmọ́ máa ṣe kíni ó máa rí ẹ tìrìákù rẹ̀ wọ́n mọ̀ fún ọdí sáfù sáfù náà atẹ́kùn náà máa ṣe kíni atẹ́kùn náà máa fún ta títí kéjì ọ̀gbìn àti ìyá mi kó tó wá di lóṣèlú wa lóṣèlú ní lóṣèlú wa lóṣèlú wọn náà tó wá di kẹfẹ́ jẹ́ kìí òdodo ní atẹ́kùn àti ìyá náà òun àti ìyá náà àwọn ìrísí sábà wọn náà ní ìjọba ẹgbẹ́ òun lásán jẹ́ ẹni tó ti máa múrú yẹn dùn ìyá tó kó gbà ẹni nínú rẹ̀ nínú ẹ̀ tọ́lá tí ó rú sáláńtà àti ìgbàlẹ̀ ìgbà ìgbà ẹ̀ èyó ti bẹ̀rẹ̀ dákú tó káwá ṣe pé yóò máa wá tó abẹ́ ìgbógbó tí ò rí lórí wa wà ní tó wá jẹ́ mùmí yóò mọ̀ dáa yóò gbọ́ tó dáa yóò gbọ́ ohun tó dáa lórí wa dé ní tọ́lọ̀ lórí wa ṣe dájọ́ lórí wa lórí wa àlàbà tẹ̀lé ìdí sọ ike padà mọ̀ ìkàlẹ̀ tí ó ní àfihàn láyé àìsíwájú ọ̀gbìn àti lẹ́yìn ìgbà náà ọlọ́wọ́ ẹ́ ṣe pé ń ṣe na ọlọ́ọ̀bà àdìgbọ́lá ti fẹ́ràn wá tó yìí ọlọ́ọ̀bà àdìgbọ́lá ó fẹ́ràn ó fẹ́ràn wá ju ẹ̀dá rẹ̀ tó fẹ́ràn wá jù lọ àmọ̀ ìgbóbi ló fẹ́ràn wá

tí omi bá wá sí ìjọba tó tẹ́lẹ̀ lọ́wọ́ tó bá jẹ. Àbáwá yóò tẹ̀lé ìwọ́n ti láì gáàdì láì. Yàtì tó mìíràn bá ti kiri tó bá ti fẹ́ ó lọ gáàdì bá ti áù ìlà àdùbàdì. Tó ti rí omi yẹn wá ti kiri omi yẹn wá wọ́n wá lọ lẹ́lẹ̀ alájọ ni wọ́n gbẹ́ níta níta àbí níta wọ́n kàn mí. Tọ́lá ọba àti kẹlẹ́ bá ní gbogbo mi ń gbẹ tí gbogbo àwọn báyìí àwọn bọ́ọ̀hù sá ẹ̀ wọ́n á tún láì sàlẹ̀ kò ọlọ́run àti ọlá tó yẹ bá bẹ́ẹ̀ ẹ́ tó bá yẹ sẹ́yìn gbogbo ọ̀la tẹ́ẹ̀sì ẹ̀dú láti fi pa omi ẹ̀ ẹ̀ ìfà ọlọ́run àti ọlá ní sàmáyà àti mọ́mùnà àyè sálẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀la àti ọlá yàtí fún ìlànà ìgbàyè tí ó mú ọdún wá fún mi ẹ àwọn tí a fi wọlé máa ń gbàyè ayé náà bẹ̀rẹ̀ omi yóò máa sún lẹ́lẹ́sì jáàrí omi yóò máa tẹ́lẹ̀ omi yóò máa kà ẹ́ àwọn oníṣẹ́ tó mẹ́lẹ̀ máa ń bà ẹ́ wọ́n ní omi tó jẹ́ pé ní sàrọ́ ọ̀dà wú ní ààyè nìkan omi jẹ́ máa fojú orí láyà tọ́lọ̀ ọba àdìjọlá ọlọ́ ọba àdìjọlá máa ń ti àwọn àpẹẹrẹ tí ìpínyà nígbà ní tó jẹ́ pé ẹ́ fi máa ti tóbi ọlọ́ ọba àdìjọlá nígbà tó nígbà tó ní bá wọ̀n yàn ni wọ́n mọ̀ pé omi lásìkò ní òòrùn tó mú o tọ́lẹ̀tì òòrùn tó fi sí ara rẹ̀ òfẹ́ wẹ̀ òòrùn tó fi wẹ̀ òfẹ́ sàlàlá òòrùn tó fi sàlàlá wà á tóbi tó ẹ̀rì pé kí ìdáyé ní ìdáyé yàn rẹ̀ bẹ́ẹ̀ náà tó ó ní nǹkan tó ṣe pàtàkì gan ọlọ́ọ̀bà ìgbàlá tó wá fi ó tó wá fi ìdẹ̀ra omi yìí ọlọ́ọ̀bà ìgbàlá tó fi pé làákàyọ̀ ọmọ ìdẹ̀ padà. Ike ọlọ́ọ̀bà ìgbàlá bá jẹ̀ wá kó ní ìjẹ́ kọ́ ọ̀nà ìyá tí kò kù náà ti máa mú omi ní yìí. Sòrí nínú àwọn nínú àwọn ah, àtàlí ah, ìlú àgbàdá àwọn ojú ọ̀nà sọ̀rọ̀ ọba àdìjọ láti máa fi gbẹ́gbẹ́ ní máa fi mú àwọn ọ̀rọ̀ wá tí a fi gbẹ́gbẹ́ yóò fi hàn pé á ah, ọ̀rọ̀ yìí ti àyè ọ̀rọ̀ tó tó gbogbo yìí ọ̀rọ̀ wá sọ̀rọ̀ ọlọ́ọ̀ba àdìjọ láti ẹ̀ ṣe é sábà wo gbogbo ẹ̀kọ́ ọlọ́ọ̀ba àdìjọ láti parí ọ̀rọ̀ ó ti kọ́kọ́ parí ọ̀rọ̀ wọn níbi kíni níbi pé ẹ̀ ìdí ayà tó tẹ́ tó tẹ̀lé ọlọ́ọ̀ba àdìjọ láti parí ẹ̀ tó ẹ́ gbàdàgbà rí tàbí ọgbẹ́ tàbí ẹ̀gbọ́ ọ̀dàdà àdàbí rẹ̀ fún ìwà títọ̀ láàyè sí tó àgbàdà kan tó bá yá ẹ̀dọ́ wà nínú ẹ̀dọ́ wà nínú kí ló kù fún kálukú mọ̀ lọ́kọ̀ ọlọ́ọ̀bá ti fẹ́lá fún àkókò sí i fún àbáyé ìyá yóò rọrùn wá ìdàgbà máa ń sọ wọ ọlọ́ọ̀bá bá dá àbàtà síbi àwọn ìlera yàtí ìmọ̀ ìtútù ẹgbẹ́ olómi bá tàbí òmùgẹ́ni bàbá omi tí ó dùn lẹ́nu omi tí ó dà sáré tí mo fún ẹ̀rọ ọ̀bà nìjọ́lá tí o bá náà bá wá lóṣù lóko tẹ́lẹ̀ méjì orí wá fún wa ẹ̀rọ ọ̀bà nìjọ́lá tí nàìjíríà rẹ̀ òun náà ní pé ẹ̀ sábà fún ọmọ ọ̀bà nìjọ́lá. òun sábà lọ lówó lọ́sọ̀ tó lù bá tètè délẹ̀ láti àgbẹ̀ áàkó lò ó lẹ́yìn àwọn afá àkóòtù tẹ́lẹ̀ sọ wọ́n ní àlùkò áàkó lò ó tàwọn ọ̀ẹ̀tọ̀ àtàwọn míì wọ́n ní àgbà ń jẹ́ ní gbogbo ẹ̀ bá pátá nípọ̀ ní pàtàkì ìdájọ́ ìbílẹ̀ ẹ̀ máa wọ́n lọ́nà wọn nínú kó máa sọ̀rọ̀ nípa ìta àwọn tó ti kọjá lọ ẹ̀ bọ́lọ̀ ọba àti ìjọba ti fi àjẹ wọn tí ó fi àjẹ wọn lé ní ẹ̀ ó sì sàwí tó ní ògbọ́lọ̀ ọba àti ìjọba wọn yìí nínú kó máa sọ nípa tó ti àjẹ àmà ní ìyàbá àìgbọ́lọ́ ọba àdìjọ lágbọ́ àdìjọ máa ń sọ ẹ̀sán tí ń bẹ fún àwọn ọmọkọ̀lọ́ ọba àdìjọ lágbọ́ nínú àdìjọ náà wọ̀nà ìmọ̀ àdìjọ láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ìmúyẹ̀wò náà àdìjọ láti wájú ọ̀gbìn àdìjọ yá máa tàwọn yìí òun náà ló bá tó jẹ́ pé èsì àyà kan nínú àdìjọ àárín ẹ̀ tí kò sí nínú tí ò ní tàwọn yìí fọ́nà àyà tá a sọ pé sọ̀rọ̀ nípa àyà àká nípa àwọn ìdájọ́ yóò padà dé apá àti ìtàwọn yìí náà ta ló lè dájọ́ Allah ta ló lè dájọ́ ìwà Allah subhanahu wa ta'ala òun nìkan ló ti dájọ́ láwọn ẹ̀họ́ òun ló ti dájọ́ ọwá àjábọ̀ ní àfihàn òun náà lọ́la tó ti ní ìfún ẹjọ́ dájú gbogbo ẹjọ́ wà lọ́wọ́ ẹjọ́ ìjọ dá tó ní ìdáni lásìkò yìí lẹ́yìn tí a bá lọ lè wò á rí pé tó bá tó kúrò sí náà ẹ̀ kò yọ lẹ̀ nínú àwọn ayé tó rà tó kúrò àtọ̀ náà kó jẹ́ pé kí tó kúrò sí ìtàkùn yìí lásìkò yìí lẹ̀ ọlọ́ọ̀bà ní sọlá sàlàyé ara rẹ̀ fún wa ojúwe ẹ̀sán níbi ìjúwe ìyá tí ń jẹ fún àbúrò bá tẹ̀lé ìṣẹ̀lẹ̀ láti ọ̀gbìn àgbìyànjú ọlọ́ọ̀bà àdìgbọ́lá sàlàyé àwọn ìlera ìfúnpa ẹnìkan òká ẹ̀yìn tó lè fi ìfẹ́ tó lè fi àwọn ọlọ́ọ̀bà àdìgbọ́lá gbogbo ẹ̀ pátápátá torí kí kí wà lọ nípa ẹni kí tó tà tó ká pa àtọ́lọ́ ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó tà tó ká pa ọlọ́ọ̀bà àdìgbọ́lá lọ́kọ̀ tó so fẹ́ra fẹ́ra jìnà sí ìfà tó ń ìmúta ti àgbàgbọ́ yìí náà wọ́n ti gbà mọ́tò báyìí ní ìlú wa ọlọ́wọ́ àti ìlú láti ní àbùkù ní ìlú yẹn ìlúkàtẹ̀ tó jẹ́ àgbà tó jẹ́ bàjẹ́ bàjẹ́ ọlọ́wọ́ àti ìlú láti ní kájí lùsì ọlọ́wọ́ àti ìlú láti ní ti ẹnu àti ìtọ́ kó wọ́n ti agbára ní orí ẹ̀rọ náà wọ́n ti gbà ní ìlú wa lórí ọ̀sọ̀ wọn wà láti ní àwọn ọmọ ìlú wa láti ní ìlú wa Na'am? Ya zo bai dola. Ya zo bai dola ya